céu, do céu. Thank you. má mi wo wọn bá mi wo ṣọ́ọ̀tì. kò sì ń gbàdúrà lọ́wọ́ o. One more people, because my everyone will hide you. The White Squad will say I Mr. White. oríṣiríṣi lọ́sàn-án tó dà mí pọ̀ mọ́ ọjọ́ ó sọ mí di ìkan nínú àwọn olóríire. Bàbá mi lọ sọ́dọ̀ ìyàwó mi Fatia Adùnfẹ́ mo dúpẹ́ náà gbogbo àwọn ọmọ mi. Ọpẹ́ ní pàtàkì ó wá lọ sọ́dọ̀ kábíyèsí. Bàbá mi ò tó ń pèlú kan ikú tí kan kò lè pa ọmọ àrùn tí àrùn kan kò lè ṣe ọmọ òfò tí òfò kan ò lè ṣe ọmọ àdábáyé kábíyèsí ọláyíwọlá ikú bàbá yèyé kò ṣàgbọ́ngbọ́n ojú òmìnir ọláyíwọlá. ta ló léyìí. àtàlà tó wà nísinsìnyí kó sọ mí di àjọbí nínú ọmọ. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ayaba ìyá mi ìyálẹ́gbọ́tọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ ìdóòtì ìrìn àjò ọdún mọ́kànlá tó wá yọrí sí ibi tó yọrí sí ìrìn àjò ọdún mọ́kànlá tó wá yọrí sí ibi tó yọrí sí mo dúpẹ́ kábíyèsí mo mọ̀ lóore mo mọ̀ lóore o. mo mọ̀ ọ́ lóore nítorí pé àwọn àgbàlagbà àìpòwe níwájú ikú bàbá èyí ṣùgbọ́n bàbá ti dàrú pọ̀ mọ́ wọn tọ́ báyìí mo ti wá di ojú gangan ọmọ fún kábíyèsí ọláyíwọlá pẹ̀lú gbogbo akínyẹ̀lẹ̀ yorùbá pátápátá. mo dúpẹ́ mo dúpẹ́ pé ìsílẹ̀ yóò má ẹwọ ìdòwú ṣùṣù ẹ wá ṣe ìdòwú lóore ẹ wá ka ìdòwú kú bí ìdòwú ṣe jẹ́ láti ìpínlẹ̀ bàbá mi àgbẹ̀rẹ̀ ló sọ fún mi pé àjọṣe tó wà láàárín àwọn àti kábíyèsí ọláyíwọlá ó múnádóko láti gbà ayé òwáṣẹ ìran bíran ìran bíran bàbá bàmí tó jẹ́ àwùjọ rẹ̀ láti ní àjọṣe tó kún lọ́dọ̀kọ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ náà mo dúpẹ́ iṣẹ́ bá gbélé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ fún mi òun pé kí ayé tó kú ayé náà ó sì máa bí lásìkò jù ú torí pé bàbá ti wúre sí mi ọwọ́ àgbàlagbà ti wúre sí mi kí n tó wá síbí mo ti fọ̀rọ̀ lọ àwọn àgbà mo yọjú sí àwọn bàbá bàbá nílé mo sì gba ìyànjá lọ́wọ́ wọn kábíyèsí olówó èkó ọba nígbà àrẹ̀mú bàbá nílé àkíyèmí orí kí máa lọ wọ́n ní àwọn ti bá bàbá sọ̀rọ̀ pé oore tí bàbá tọ́rọ̀ kọ̀ wáyé àwọn gbà á tọkàn àti gbogbo ara ní dúpẹ́ o mo pọ̀ ní ìṣà mo pe gbogbo àwọn ọba ládéládé káàkiri mo kọ̀ sí wọn wọ́n sì ní kí n máa yan iṣẹ́ ńlá lè rán mi iṣẹ́ lè rán mi ní ìṣọ̀kan gbogbo yóò bá iṣẹ́ lè rán mi òun ni àṣepọ̀ gbogbo yóò bá iṣẹ́ lè rán mi òun ni pé níbikíbi nílẹ̀ yóò bá nílé lóko àti lẹ́yìn odi ìkọ̀kọ̀ òtún gbàgbọ́ ìṣe ọmọ Yorùbá years ago that Kábíyèsí first motor the idea of honouring me like today A probably would have been considered a toddler who still under learning process but Kábíyèsí sent me back to school to work for tutelage, learn the rudiments of life, and learn what is called leadership before you consider being worthy of this responsibility. And I stand before everybody here today total commitment to the unification, one united house of the whole Yoruba Nobody for the whole of the Yoruba race, both home and abroad. Wherever we can trace the existence of the Yoruba lineage, the Ijebu lineage, the Egba lineage, the Ondo, the Ikale, the Awoni, whatever, any lineage that associates the race and the entity called Nigeria. Justin, you can go out. I want to use this opportunity to correct some misconception. The honor and the title that was given to me goes beyond my constituency, which as a musician is Fuji. Fuji music was given to me as a responsibility in the area of leadership by make Dr. Sikiwa endeavor. Once united, what binded everybody together within my cause. But that will not make me to declare here that my responsibility as my of Yoruba transcend, go beyond just Fuji, but cut across all facets of the society that makes Nigeria a united country. But let me throw this to all musicians of note here present, those that are not here for one reason or the other, that please let us shed our sword. I'm carrying another sword that stood in the area of peace, transparency, progress in the life of our country, their nation, race, preach and whatever. Ẹyẹ kí gbogbo àpò ìṣẹ̀lẹ̀ wà lọ́kùnrin. Spirit ìfúnjì ọ̀tọ̀. Òun náà behind the room. Àdàgbà ẹ̀ ló gbé dání ṣùgbọ́n ìtọ́ gbé fún lẹ́yìn. Máyégún gbogbo ẹ̀ yóò bá di. Ilé ìtọ́ gbé fún mi. Tí a bá rẹ́ni tí bá ti ṣẹ̀yí ẹ̀fọ́rí ẹ̀fọ́rí ẹ̀jìnì ẹ̀jìnì láyé ọ̀gá aláàfin ẹ̀fí ti gbogbo yorùbá. sábà ní ẹni tó bínú ẹ̀fí ọwọ́ wọn ẹ̀fọ́rí ẹ̀jìnì ẹ̀jìnì láyé ọ̀gá ẹ̀fí ti gbogbo yorùbá. sábà ẹni tó ṣe ń lò ẹ̀sọ́ fún pé kó gbàgbé kí gbogbo wa ká pa ọ́ pọ̀ ká mú fọwọ́ nítorí èyí tó wà lọ́wọ́ èmi ó ti kọjá fújì ó ti kọjá ẹni orin ní nàìjíríà gbogbo lónìí ọmọdé ọmọ ayọ̀ ẹ ti ní representative gbogbo máyégún gbogbo olóṣèlú ẹ máa jọba máa lò ẹ ní representative gbogbo máyégún ọ̀rọ̀ nípa ìbò gbẹjọ́ wẹ́wẹ́ mọ́ kàṣà máa dúpẹ́ àmúwò oníta adé orí ọ̀kìn. adé orí ọ̀kìn. ọ̀rẹ́ ọ̀rẹ́ ló gbọ́dọ̀ àfúnni adé orí. àdé orí hàn kí iṣẹ́ ni wọ́n ṣe àdé orí hàn. Mo fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníròyìn pátápátá gbogbo oníròyìn tó wà níbí àti bloggers àti newspaper director whatever tó bá ti ní ṣe pẹ̀lú ìròyìn television radio online and everything all our fans musical fans, and entertainment fans, my colleague in the art world, the artists in general, musical and entertainment and art, art production that you're representing as called. I use this opportunity to thank the president of the country, President Muhammad Buhari, that was duly represented here, the vice president, Professor Yemi Oshibagi, that was duly represented here. Many governments headship that were all duly represented here. The presence of the Honorable Minister for Internal Affairs, Interior, in person of and Hajj Alfa Maulana Abdurrahuf Adesogi Arabeshana and also the Honourable Minister for Information, Elhaj Layola Mohammed, all federal cabinet members that represented both the leadership and Ashwani Akandi Olodogbe, and also distinguished Senator Obatemi Ojudu, who stood in here for the Vice President, and very many other section of government, both Lagos, Ondo, Ogun. Ọ̀ṣun, Èkìtì and Ọ̀yọ́ the host government. Kwara and everywhere I thank all of you. I thank you for standing by me. I thank very many people, all friends and fans that came here, security agents. I thank all of you. Thank you. My wife. I have this to say to my wife. A very more responsibility as the rested on us. Join hand with me at the fair. Let us deliver this. Thank you and thank you and thank you. Thank you very much. Ẹni sùúrù o, ẹjọ́, ọ̀fẹ́ ṣáàkì èsì bá ẹjọ́ ẹjọ́ ọ̀pọ̀ o. Ọ̀yọ́ mi ṣe bí bàbá ẹni ọkọ, àti ṣe bí ọ̀yọ́. You láyé wàdá àkọ́bí adé ìran ọ̀rọ̀.